بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته مكي kí يوم ẹ̀yin ọmọ ìyá wa ní kíkí ti Islam sí ìkànnì Taalim TV ní ọjọ́ òní tí í ṣe ọjọ́ asolafa ọjọ́ Tuesday déètì òní ní sixteenth oṣù kẹwàá oṣù Shawwal ọdún fourteen forty three. agbàlérò aláwo sì pé kí ọ wá sí ìmúṣẹ nígbà tí mo parí ìjókòó titi ti mo sọ pé insha allah a tún máa pàdé ní ìrọ̀lẹ́ lórí àkọlé tuntun àkọlé náà ni àwọn wo. ló ń da ẹ̀sìn ìsìláàmù rú ní ilẹ̀ nàìjíríà àwọn wo ló ń da ẹ̀sìn ìsìláàmù rú ní ilẹ̀ nàìjíríà bí a bá wo ohun tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní pàápàá jùlọ ní ilẹ̀ yorùbá láàrin àwa mùsùlùmí lórí social media a rí wípé èsì ọ̀rọ̀ kò níye ìpèníjà kò níye kí àáfàá kìíní kó sọ̀rọ̀ kí ogunlọ́gọ̀ àwọn èèyàn jáde lé lórí ó ti di bárakú fún àwa àpá àti àwà ní orí social media ní àsìkò yìí. kódà àfẹ́ mọ̀ dimension bí àwọn ọ̀rọ̀ ṣe ń wá lọ́kùn lósì nítorí wípé ó ń wá láti igun kan sí igun mìíràn ó sì ń wá láàrin igun síra wọn ó ń wá láàrin igun kan sí igun mìíràn bẹ́ẹ̀ náà ló tún wá ń wá láàrin igun kan náà síra wọn. ọ̀rọ̀ yìí ó ti wá lágbára débi wípé àwọn tí wọ́n ń wo islam ní ọ̀kan wípé bóyá àwọn ó gba islam ọ̀rọ̀ yìí ó ti wá kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá wọn ó ti jẹ́ kí islam kó máa rùn sí wọn àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí náà àwọn kan nínú wọn tí wọn ò wulẹ̀ ní àáfàá kan ní pàtó tó ga sí wípé orí social media yìí náà ni wọ́n ti ń sà lọ́tún ni wọ́n ti ń sà lọ́sì àwọn gan-an wọ́n ní ọ̀rọ̀ yìí ti wá ojú sú àwọn kódà àwọn kan sọ wípé ọjọ́ wo ni ẹ rí àwọn kìrìsìtẹ́nì kí wọ́n máa ju òkú ọ̀rọ̀ lu ara wọn ó sì wá já sí wípé àwa mùsùlùmí náà sáni sáá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn túmọ̀ sí wípé àwọn kan ń da ìsìláàmù láàmú nílẹ̀ yorùbá àti ní nàìjíríà ní àpapọ̀. àwọn kan wọ́n ń kó Islam àti àwa mùsùlùmí wọ́n ń kó wa sínú yọ́yọ́ wọ́n ń kó wa sínú ìyọnu wọ́n ń kó wa sínú awuyewuye àfàìmọ̀ sì ni pé kí ọ̀rọ̀ náà kó má di rògbòdìyàn. kó tó wá di rògbòdìyàn kó tó di bọ́ọ̀bọ́ ọpá bọ̀bọ̀ bù lẹ́sẹ̀ ó yẹ kí a mọ àwọn wo gan ni wọ́n ń dá wàhálà sílẹ̀ sínú Islam àti sí àárín àwa mùsùlùmí ló jẹ́ kí n pe àkọlé ọ̀rọ̀ mi ní àwọn wo ló ń da ẹ̀sìn Islam rú ní ilẹ̀ Nàìjíríà nínú ìwádìí mi. No pẹ̀lú ìyọ̀ǹda Allah àwọn oríṣi igun mẹ́jọ oríṣi igun mẹ́jọ ló ń da ìsìláàmù rú ní ilẹ̀ Nàìjíríà ní pàtàkì jùlọ ní ilẹ̀ Yorùbá. àdúrà tèmi ni wípé kí èmi má jẹ́ ìkankan nínú igun mẹ́jẹ̀ẹ̀jọ kí ìwọ náà tó jẹ́ olùgbọ́ mi kí ọlọ́run má jẹ́ kí ìwọ náà jẹ́ ìkankan nínú igun mẹ́jẹ̀ẹ̀jọ bí oko kò bá jìnnà ìlà kó o tí a bá sì débi iṣẹ́ ṣíṣe làá ṣe é ẹ jẹ́ kí a tẹ́tí gbọ́ àwọn igun èèyàn mẹ́jọ ẹ̀jọ. E àwọn igun èèyàn mẹ́jẹ̀ẹ̀jọ tí wọ́n ń da ìsìláàmù rú ní ilẹ̀ nàìjíríà àti ní pàtàkì jùlọ ní ilẹ̀ yorùbá. igun àkọ́kọ́ tí ó ń da ìsìláàmù rú ní ilẹ̀ yorùbá àti ní ilẹ̀ nàìjíríà àwọn ni àwọn àáfàá ẹlẹ́bọ àti àwọn àáfà oníjàlábí àwọn àáfà ẹlẹ́bọ àti àwọn àáfà oníjàlábí àwọn ni ring leader àwọn àáfà ẹlẹ́bọ àti àwọn oníjàlábí àwọn ni ring leaders àwọn ni wọ́n léwájú nínú ẹni tó ń da ìsìláàmù ilẹ̀ yorùbá rú nítorí kíni. nípasẹ̀ oògùn àti tí àṣìṣà tí àwọn àfẹ́ ẹlẹ́bọ máa ń ṣe àti àwọn àfọ oníjàlàbí ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n ti sọ àwọn ènìyàn di ẹlẹ́bọ. àwọn àfẹ́ ẹlẹ́bọ àti àwọn àáfàá àwọn bàbá tí wọ́n máa ń ṣiṣẹ́ jálàbí nípasẹ̀ pé wọ́n ń sa oògùn oògùn abẹnú gọ̀ǹgọ̀ àti àwọn nákàlẹ́ burúkú burúkú bíi kátàlí bíi fìràkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ mọ̀ pé wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn di ẹlẹ́bọ ìdá ẹ̀sìn ìlú nìyẹn jẹ́ torí wípé àáfàá ni àwọn kan mọ̀ wọ́n sí àmọ́ nípasẹ̀ pé wọ́n jẹ́ ẹlẹ́bọ pẹ̀lú jíjẹ́ àáfàá wọn wọ́n jẹ́ babaláwo pẹ̀lú jíjẹ́ àáfàá wọn wọ́n mọ̀ da ẹ̀sìn rú mọ́ wa lọ́wọ́. ọ̀nà kejì tí àwọn àáfẹ́ ẹlẹ́bọ àti àwọn àáfẹ́ oníjàlàbí tí wọ́n ń gbà da ẹ̀sìn ìlú mọ́ wa lọ́wọ́ nílẹ̀ Yorùbá òun ni pé wọ́n ń lé àwọn oníṣòro wọ́n ń lé wọn lọ sí ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn ọ̀fẹ́ nígbàlá àwọn àfẹ́ ẹlẹ́bọ àti àwọn àfoníjálàbí wọ́n ń lé àwọn oníṣòro wọ́n ń lé wọn lọ sí ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn ọ̀fẹ́ nígbàlà ẹ rí i pé àwọn àfẹ́ ẹlẹ́bọ yìí àti àwọn àfoníjálàbí yìí kò fẹ́ẹ̀ sí iṣẹ́ níbi ọ̀rọ̀ kéwú tó dá owó tó tó kéèyàn náà ṣiṣẹ́ jálàbì eléyìí tá a lè sọ pé jáwó jù lọ òun ni àwọn tí wọ́n mọ̀nà Saudi tí wọ́n ń rí owó gbà láti ilẹ̀ òkèèrè tá a bá ti yọwọ́ àwọn tí wọ́n mọ̀nà Saudi kúrò àwọn tí wọ́n ń rí òbítíbitì owó ni àwọn oníjálàbì torí wípé àwọn oníjàlábí yìí àtàwọn àfẹ́ ẹlẹ́bọ wọ̀nyí àwọn tí wọ́n ń gbéṣẹ́ fún wọn àwọn tí wọ́n rí owó owó òlù kó jẹ ni àwọn tí wọ́n rí owó òlù kó jẹ ẹni tó fẹ́ kó eighty billion naira jẹ yóò ní àpá àti ọba ṣáájú sí ẹni tó fẹ́ kó mílíọ̀nù jẹ òun náà ní àáfàá nígbẹ̀jọ́ tí ó mọ̀ bá sátí àti. ẹni tí ó sì ní owó tí ó fi ṣáájò tó bá wá bá wọn wọ́n sálé irú àwọn tí ò lówó lọ́wọ́ tí wọ́n fi ṣòògùn yìí tí wọ́n bá ti wá gbọ́ ìpè máa bọ̀ wá gba jésù sáyé rẹ ọ̀fẹ́ nígbàlà gbogbo ìṣòro tí bá ń bọ́ fínra máa gbé bọ̀ wá sọ́dọ̀ jésù kristi oníṣẹ́ ìyanu gbogbo òkè ìṣòro rẹ yóò bọ́ sọ́di pẹ̀tẹ́lẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ wípé ìṣe làwọn oníṣòro wọ̀nyí tí wọn ò ní owó ńlá lọ́wọ́ wọn fẹ̀ kan lọ ọ̀dọ̀ wọn. wọ́n á ọdọ wọn ni láti lọ tán ìṣòro wọn wọ́n á ní àwọn lọdọ àwọn àfáà wọn ṣáàjì àwọn ní hundred thousand wọn ṣáàjì àwọn ní two hundred thousand wọn ṣáàjì àwọn ní three hundred thousand ibo làwọn ti fẹ́ rí i ẹnìkan wá ń kígbe pé máa bọ̀ wá sọ́dọ̀ oníṣẹ́ ìyanu ọ̀fẹ́ ni gbogbo ìṣòro rẹ yóò di pẹ̀tẹ́lẹ̀ ìdí ọmọ ajá olóyún ọjọ́ pípẹ́ yóò mọ bí wẹ́rẹ́ ẹni tí ò ròyún ní yóò sì lóyún ẹni tí ò ríṣẹ́ yóò ríṣẹ́ ṣẹ̀sì mọ̀ pé ọmọ aráyé wọ́n fẹ́ràn ìfà wọ́n lọ síbẹ̀ in fact ẹbí mi kan ẹbí mi kan ó ti kú báyìí o tó jẹ́ tó padà di christian ó sì padà di pásítọ̀ nípasẹ̀ kíni nípasẹ̀ àfáàdà kan nílẹ̀ yorùbá tó jẹ́ oníjálàtì. ṣókí ṣókí ìtàn rẹ̀ rèé ẹbí mi yìí ẹbí mi yìí nígbà tó jáde secondary school ó ń ṣiṣẹ́ ní ọ̀dọ̀ ọ̀kan nínú ẹbí wa tó ní owó lọ́wọ́. afẹ́ lè sọ pé ìdá kan ìdá mẹ́rin ayé ló mọ̀ pé ẹbí wa ìlówó lọ́wọ́ ó sì doyè ẹ̀sìn nínú ìlú Ìbàdàn ọ̀dọ̀ rẹ̀ ní brọ́dà mi ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn òye ó ń sáré sọ́tún ó ń sáré sósì pé kò náà di èèyàn ńlá ó sì mọ̀ pé àwọn àáfàá nígbà náà lọ́hùn àwọn náà ni wọ́n wà níbi ká máa báyàn ṣe ájò afa kan wá ń bẹ nínú ìlú ìbàdàn tó gbajúmọ̀ tó máa ń ṣe wáàsí lórí tẹlifíṣàn tó lókìkí gan-an ọwọ́ aṣọ àáfàá yẹn lọ àáfàá yẹn wá bu owó tí ó mú wá fún un owó tí ó wà mú wá yìí ó tó bí owó oṣù rẹ̀ márùn-ún nígbà náà lọ́hùn ó tó bí owó oṣù rẹ̀ márùn arákùnrin yìí tiraka ó febi paní torí pé òun náà fẹ́ di ẹni ńlá ó sì ti rí àáfàá oníjálàbí tí ó bá ṣiṣẹ́ àjò ó ń fi owó oṣù rẹ̀ pamọ́ fún odidi oṣù márùn-ún ó sì lọ kó lé àfọ oníjàládì lọ́wọ́ afọ oníjàládì gbowó lọ́wọ́ rẹ̀ ó ní yóò rí oògùn tí ó lò ní abẹ́ ìgbèrí rẹ̀ ó lóun ò ní fi lé lọ́wọ́ fúnra àwọn ó ní kó máa lọ kó lè mọ̀ pé ọ̀rọ̀ tàwọn ó kú òní tàbí ṣùgbọ́n arákùnrin ìdílé ń tòótọ́ ó yẹ abẹ́ pílò rẹ̀ ìrọ̀rí rẹ̀ ó yẹ̀ wò ó bá oògùn bẹ̀ àmọ́ lo náà kò túrun ọwọ́ akábàámọ̀ pé adúrú owó oṣù márùn-ún tó ń fi ebi panú orí àbámọ̀ ló wà lẹ́nìkan ti ń lu aago káàkiri àdúgbò wọn ó ń kéde ìsọjí alágbára kan tó máa wáyé nínú ìlú Ìbàdàn lásìkò náà ẹni tí mò ń sọ yìí bàbá rẹ̀ bàbá àdínì ni bàbá tó bí brọ́dà mi yìí bàbá àdínì ni ǹjẹ́ ẹ pé arákùnrin yìí kò dágbére tó fi lọ síbi ìsọjí alágbára ńlá náà àsẹ̀ǹwá àsẹ̀yìnbọ̀ orí Python. ní kété tí wọ́n gbọ́ pọ̀ ọmọ bàbá àdìí nìkan ni wọ́n fààyè gbà á wọ́n sì sọ wípé kọ́ wá lọ sí ilé ẹ̀kọ́ bible study bible school or whatever ó lọ ọbẹ̀ jíjáde tí ó jáde ń bẹ̀ ó di pásítọ̀ ó di pásítọ̀ wọ́n gbalé fún wọ́n dá ìjọ lẹ̀ fún ok èmi wá gbọ́ pé bọ̀ọ̀dá ẹ̀ ti di pásítọ̀ mo wá lọ bá bọ̀rọ̀dá kí ló rọ́lù yìí tẹ́ fi di pásítọ̀ ọ̀sán gan olóyè ibẹ̀ ló ti rí gbàlà ni ibẹ̀ ló ti rí dáǹdè ni ìgbàlàbò ìdáǹdèbò ó ní àbúrò jẹ́ ìṣòtọ́ ọ̀rọ̀ fún ọ lọ́ba tẹnubọ ọ̀rọ̀ ó ní àwọn àáfàá yín náà ni wọ́n ti òun lọ síbi tóun ti di pásítọ̀ ṣẹ̀tì á rí i pé àwọn àfẹ́ ẹlẹ́bọ àwọn oníjálàbí bí wọ́n ṣe kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nìyẹn bákan náà nínú ọ̀nà tí àwọn babaláwo àfá yìí àwọn àfẹ́ ẹlẹ́bọ yìí àti àwọn àfóúnjálàbí wọn yìí nínú ọ̀nà tí wọ́n ń gbà tí wọ́n fi ń da ìsìláàmù rú òun náà ni pé àwọn àfóúnjálàbí àti àwọn àfẹ́ ẹlẹ́bọ wọn ò jẹ́ kí ìsìláàmù yàtọ̀ lójú àwọn èèyàn wọn ò jẹ́ kó yàtọ̀ sí ẹ̀sìn ìbọ̀rìṣà ẹ̀sìn àwọn aláwo wọn ò jẹ́ ó yàtọ̀ sí torí wípé tí ẹ bá gbọ́ inú ilé àfáà ẹni tá a pè ní àfáà kí ó tún lọ́mọ lé kí ó tí ó mọ kọ́ni kí bí ẹ bá wọ inú ilé rẹ̀ yálà yàrá tó ń sùn tàbí yàrá àlejò tó ti ń dáwọn èèyàn lóhùn ẹ rí àwọn nǹkan dígandígan àwọn àsọ̀rọ̀ tí ó sọkọ́nú ilé tí ó mọ mi díodíó ẹ rí è tí ó mọ kán kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin irú yàrá ẹni yẹn àti yàrá ẹni tó pèrè ní babaláwo tàbí bàbá onífá ṣe bí babaláwo bàbá onífá ṣe báwọn la mọ̀ pé wọ́n máa so nǹkan rọ̀ ẹjẹ́ tó fún ìlàpẹ̀rẹ̀ kan níbi yìí ìjíǹjì tí mo jí pé mo fẹ́ kéwú ǹjẹ́ mọ̀ pé irú àwọn àfáà odo ọ̀dọ̀ wọn ni mo ti bẹ̀rẹ̀ kéwú mo sì fi àláò tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra inú yàrá tí àfáà mi ń sùn yàrá náà ló ti ń dáwọn èèyàn lóhùn inú yàrá rẹ̀ àwòrán kó ṣe ríre yàtọ̀ sí pé wọ́n sọ àwọn nǹkan bí igbá bí ìkòkò bí tí àdídì yàtọ̀ sí pé wọ́n sọ mọ́ ẹnu ọ̀nà àárín yàrá ẹgbẹ́ ògiri gbogbo ilẹ̀ ẹlẹ̀ báyìí kìkì ògùn ni. orí bẹ́ẹ̀dì tó jẹ́ bẹ́ẹ̀dì ńlá four and a half mo fi dá yín lójú wípé oògùn ni àáfàá mi kó rọra tó bẹ́ẹ̀ gẹ́ tó fi já sí wípé bẹ́ẹ̀dì yẹn èèyàn méjì ò lè sun ẹ̀ èèyàn méjì kò lè sun rẹ̀ àwọn nìkan náà ni wọ́n máa fi ẹ̀gbẹ́ lélẹ̀ lórí bẹ́ẹ̀dì yẹn ọpọ́n yanrìn wọn ibi orí bẹ́ẹ̀dì náà ni wọ́n máa ń gbé lé àwọn àdó àwọn tí àdídì wọ́n di gbogbo ẹ̀ dígandígan bí ilé wèrè àtòrí bẹ́ẹ̀dì àtàbẹ́ bẹ́ẹ̀dì àti lẹ́lẹ́ẹ̀ bẹ́ǹṣì tí wọ́n gbé sínú yàrá wọn ìlàjì bẹ́ǹṣì yẹn àwọn tí a nákàlẹ̀ àwọn oògùn ni wọ́n kó lé lórí gbogbo àwa tá a kéwú níbẹ̀ kò sẹ́ni tó lè takò mí lórí tí mo sọ yìí tí ẹnìkan bá wá wá sọ́dọ̀ àfáà wa tó wá ṣiṣẹ́ tó wá ṣe ájò bẹ́ǹsì yẹn ò gbájú èèyàn méjì lọ́mọ́ tí wọ́n bá pé mẹ́ta tí wọ́n bá pé mẹ́ta àpótí lẹ́gbẹ̀ẹ́ kẹ́tọ́ fi jókòó orí àpótí tá a ti máa ń fọhàn tù ú tẹ́nì bá wá pò nírú ilé àfáà mi tó lọ ní babaláwo tó bá bẹ́ẹ̀ ẹ̀dàkùn ṣé àwọn àfọ́njálàbí wọ̀nyẹn ǹjẹ́ wọn ò ti da àwòrán bí ilé babaláwo ṣe rí ǹjẹ́ wọn ò ti dàpọ̀ mọ́ tiwọn báwọn wọ́n ti dàpọ̀ ara bí wọ́n ṣe ń da ìsìláàmù rú nìyẹn lójú àwọn ènìyàn lójú àwọn ènìyàn so wọn kò jẹ́ kí ẹ̀sìn Islam yàtọ̀ sí ẹ̀sìn ìbọ̀rìṣà lójú àwọn ènìyàn nínú ọ̀nà tí wọ́n tún gbà tí wọ́n fi ń tẹ̀sìn irú mọ́ wa lọ́wọ́ ó ní pé wọ́n jẹ́ akótilétà àwọn àfẹ́ ẹlẹ́bọ àwọn àfẹ́ oúnjẹ làbí akótilétà ni wọ́n lọ́nà wo ìmáàmù ìbàdàn ìmáàmù àná tó gbéṣẹ̀ mo wà nílé wọn ní ọjọ́ kan bàbá kan wá wá nínú àwọn àpáàlù ó gbé kéèsì kan wá sí ọ̀dọ̀ wọn ẹ kéèsì náà tí bàbá wá ń tí wọ́n wá ń lálé ẹ̀ tí wọ́n ń lálé ẹ̀ pé kò tán ọbí ẹ̀yìn akótiléta ẹni kí ni àáfàá ìṣe lọ́jọ́ náà lọ́hùn ní àdúgbò ibi tí bàbá yìí ti wá wọ́n ti kọ́ mọ́sálásí tó tóbi ilẹ̀ kan wá wà níwájú mọ́sálásí yẹn tí wọ́n ń wá ẹni tí yóò rà á mùsùlùmí ni ẹni tí ó ní ilẹ̀ wọ́n wá ń tí yóò rà á bàbá lè máa mú àdúgbò yẹn làwọn kọ́lé sí àdúgbò yẹn ni mọ́sálásí wọn wà ẹni tó nílẹ̀ òun ò gbélé kò bá àdúgbò yẹn àmọ́ ó rán bàbá lè máa mú un lẹ̀ pé àyíbá àmọ́ òun tẹ́ bá rí ẹni tó fẹ́ ra ilẹ̀ yìí o ẹ kó wọ́n gbọ́ ní ní òbúrú kò pẹ́ sígbà náà wọ́n rí àwọn èèyàn wọ́n rí mùsùlùmí wọ́n ní náà wọ̀ ẹnìkan wá ẹni tó fẹ́ talẹ̀ mùsùlùmí ni ẹni tán fi sí ìtajì ilẹ̀ mùsùlùmí ni ẹnìkan wá dé ó pèrè ní pásítọ̀ ó fi rẹ̀ ẹ̀hún ní pásítọ̀ lòun èlò ẹ fẹ́ talẹ̀ wọ́n sọ ẹsẹ́ fẹ́ ta ilẹ̀ pásítọ̀ ní ẹ má wọ̀rí àwọn ọmọ ìjọ sàn án kódà bàbá lè mọ̀ mú un ẹ̀yin gan á fún yín ní ten percent bàbá ní mọ́mù ní kí lẹ fẹ́ fi ṣe wọ́n náà fẹ́ fi kọ́ ṣọ́ọ̀ṣì bàbá ní mọ́mù tún béèrè wípé ṣé ṣọ́ọ̀ṣì ti yín ṣé kìí ṣe olójoojúmọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní Sunday làwọn máa ń ṣe ìsìn wọ́n ní ọjọ́ yòókù àwọn kan máa ń ṣe eh, ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn obìnrin àti àwọn ọmọ wẹrẹ ni bàbá lè mọ́ mú gbọ́wó lọ́wọ́ rẹ̀ ó jábọ̀ fún onílẹ̀ onílẹ̀ ní kí ni wọ́n fẹ́ fi ilẹ̀ kọ́ àwọn ni wọ́n fẹ́ ti kọ́ lé ní wọ́n fẹ́ ti kọ́ ilé ní ó lẹ̀ ní òbúrú wọ́n ta ilẹ̀ fún pásítọ̀ pásítọ̀ kọ́ ṣọ́ọ̀ṣì nígbà ọ̀kọ́ ṣọ́ọ̀ṣì tán ó tún wá bá bàbá lè mọ́mù ó ní ǹjẹ́ ní àájò tíyàn lè ṣe tí àwọn èèyàn ó fi máa pọ̀ nínú ṣọ́ọ̀ṣì bàbá lè mọ́mù sọ pé ọwà ọwà ó tún fún lè mọ́mù lówó lèmọ́mù tún bá han tíà wọ́n tún dì í wọ́n tún lọ rì mọ́nú ṣọ́ọ̀ṣì làwọn èèyàn bá ń wá làwọn èèyàn bá ń wá èrò bá ń pọ̀ èrò bá ń pọ̀ ìyìn tí bàbá lè rí ni wípé nínú àwọn ọmọ rẹ̀ wọ́n bá ń lọ wòran ní ṣọ́ọ̀ṣì wọ́n lọ wòran ah kí ló rọ́nà yẹn ọmọ yìí sẹ́ẹ̀kọ́ ló satíà òun ló bá pásọ̀ satíà àmọ́ ti lọ sí tọ̀sù wẹ́rẹ́wẹ́rẹ́ ọjọ́ sunday ni wọ́n pè ní ọjọ́ ìsìn wọn lọ́rọ̀ bá di pé almost every day ni wọ́n lùlù bí ìjà ti bẹ́lẹ̀ nìyẹn láàrin pásítọ̀ yẹn àti àkóńdálàbí yẹn tó gẹ́lẹ̀ mọ̀mú wọ́n wá fọ ọ̀rọ̀ yẹn dé court magistrate court adájọ́ wá sọ wípé irú ọ̀rọ̀ yìí ẹ lọ yanjú ẹ ṣe bẹ́ẹ̀ ní àwọn àgbààgbà ẹ lọ yanjú ẹ láàrin yín náà èmi wá lọ sọ́dọ̀ bàbá wa ìmọ̀mù àná àsìkò yẹn wá ní àáfà yẹn wá wá ọwá ní ẹsì mọ́ wò ó onílẹ̀ yẹn ò fẹ́ talẹ̀ fún pásítọ̀ o òun lòun bá dọ́gbọ́n kọ́dà wọn tún ṣe ájò tí ó fi mọ́ rérò bàbá lè ní akótilétà ní ọ akótilétà òníwọ̀ yìí alátẹnujẹ ní ọ ojú ẹ̀ ti wá já báyìí wọn ò jẹ́ kẹ́ ẹ rétí gbọ́rọ́ ọ̀rọ̀ ọ̀mà nínú mọ́ṣáláṣí pẹ̀lú ìlú orin àtẹ́wọ́ àtijọ́ ara bí àwọn àfọ́njálàbí ara ìmọ̀ tí wọ́n hàn wá nìyẹn tí wọ́n fi ń da ẹ̀sìn wa láàmú nílẹ̀ Yorùbá ètò wa kẹ́ńtẹ̀ ni pé wọ́n jẹ́ ọ̀rẹ́ ìmùlẹ̀ àti igi lẹ́yìn ọgbà fún àwọn ọ̀tá ẹ̀sìn ìsìláàmù pátápátá àwọn oúnjẹ́làbí àwọn àfẹ́ ẹlẹ́bọ wọ̀nyí nínú àwọn tí máa jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ wọn ẹ̀ lè mọ́ bàbá ìtàn ẹ lè mọ́ babaláwo ń bẹ̀ bí mi ò rí gbogbo ẹ̀ mo rí tààpá àti mo kọ́kọ́ kí ó lọ́dọ̀ rẹ̀ àwọn tó jẹ́ pásítọ̀ pásítọ̀ tó ní ṣọ́ọ̀ṣì tí wọ́n jẹ́ ọ̀rẹ́ fún àpá mi ó ń jára bí yẹn ó tó mẹ́ta àwọn tí wọ́n jẹ́ babaláwo àwọn tí wọ́n jẹ́ babaláwo tí ń bá kà wọ́n ní mé ní méjì wọn ò lè dín ní márùn tó ga sí wípé wọ́n jọ mọ́ fi iṣẹ́ hanra wọn iṣẹ́ ògùn ni o iṣẹ́ ògùn iṣẹ́ ògùn wọ́n jọ máa ń gbéra wọn ní bùọ́ ni so àwọn àáfà ẹlẹ́bọ wọ̀nyí àti àwọn àfọ́njálàbí wọ́n yìí aburú ńlá ni wọ́n ń ṣe fún Islam aburú ńlá ni wọ́n ń ṣe fún Islam àwọn ni wọ́n sì pọ̀ jù nínú ìran adálàáfà nílẹ̀ Yorùbá àwọn ni wọ́n pọ̀ jù any state nílẹ̀ Yorùbá àwọn àfẹ́ ẹlẹ́bọ yìí àwọn ń jálàbí àwọn ni wọ́n pọ̀ jù nígbàtá burú yóò ti ẹ̀tù wá ràn sí tí ó ràn mọ̀ ọ wá kúò lórí àwọn oníkéulé àwọn tó tún wá jẹ́ oníkéu mọ́dírásà àwọn náà tí wọ́n ti wá ń jáde lé kéú iṣẹ́ àfẹ́ ẹlẹ́bọ̀ọ́ iṣẹ́ àfọ onígálàbí ló kù wọ́n kù tí wọ́n ń ṣe. so igun àkọ́kọ́ tí ń da ìsìláàmù rú nílẹ̀ yorùbá ni àwọn àfẹ́ ẹlẹ́bọ àti àwọn àfọ́njálàbí. igun kejì àwọn onísúfí àti àwọn oníbídíà àwọn onísúfí àti àwọn oníbídíà ní igun kejì tó ń da ìsìláàmù rú ní orílẹ̀-èdè nàìjíríà àti ní ilẹ̀ yorùbá ọ̀nà tí àwọn onísúfí àti àwọn oníbídíà ń gbà da ìsìláàmù rú òun nìyí nípasẹ̀ pé wọ́n jẹ́ onísúfí nípasẹ̀ pé wọ́n jẹ́ oníbídíà wọ́n sọ àwọn ènìyàn di ọ̀tá súnà nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam àwọn súnfí àwọn oníbídíà àwọn ni wọ́n ń sọ àwọn èèyàn di ọ̀tá súnà ànẹ́bíwa Muhammad wọ́n ń fi ìkórìíra súnà nẹ́bì, wọ́n ń fi sínú ọkàn wọn bákan náà nípasẹ̀ pé wọ́n jẹ́ onísúfí wọ́n jẹ́ oníbídíà wọn kò jẹ́ kí wọn kò jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé ènìyàn kò lè jẹ́ mùsùlùmí òdodo àfi tí ó bá jìnà sí àwọn ọ̀ràn tí ó ń ba ẹ̀sìn Islam jẹ́ ó lè rìn súnmọ́ ní súnfí ó lè rìn súnmọ́ ní bídíà kó gbọ́ pé àwọn nǹkan kan bẹ́ o àwọn ọ̀ràn kan bẹ́ o àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ́ o tí máa ba ìsìláàmù jẹ́ mọ́ mùsùlùmí lọ́wọ́ láéláé ò lè gbọ́ ò lè gbọ́ tí ẹ̀ bá sì gbàgbé nígbà tí mo tìsí tọ́pìkì kan pé kò lè jẹ́ mùsùlùmí nípasẹ̀ ṣíṣe islam ẹni tí kò jìnnà sí nàwa kídùlù islam tí ẹ̀ bá gbàgbé mo fi ìpèníjà síta fún àwọn onísúfí àtàwọn oníbídíà wípé ẹ bá ní sọ àwọn ẹ̀ṣẹ̀ àwọn ọ̀ràn tí mùsùlùmí lè dá tí ó sọ di kèfèrí kí ni wọ́n rí sọ ó kú gbọ́sójú wa náà ni kí ni wọ́n rí sọ wọn ò rí nǹkan kan sọ so nínú aburú àti ìdá ẹ̀sìn rú tí ń ti ọ̀dọ̀ àwọn onísúfí àti ọ̀dọ̀ àwọn oníbídíà wá ó ní wípé wọn ò ní jẹ́ káwọn èèyàn mọ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ kan wà àwọn ọ̀ràn kan wà tó já sí pé bí mùsùlùmí bá ti dá ìsìláàmù ẹ ti bàjẹ́ wọn ò ní jẹ́ kí àwọn èèyàn mọ̀ wọ́n sì ti pàṣẹ bẹ́ẹ̀ wọ́n fi ń da ẹ̀sìn ìsìláàmù rú nílẹ̀ Yorùbá ọ̀nà kẹta nípasẹ̀ pé wọ́n jẹ́ onísúfí àtòníbídíà wọ́n ń fi àdádálẹ̀ tiwọn wọ́n fi ń rọ́pò súnà nídùúwà Muhammad sallallahu alayhi wa sallam ìdẹ ẹ̀sìn rú nìyẹn wọ́n ń fi àdádálẹ̀ tí wọn wọ́n fi ń rọ́pò súnà ànábì lọ́dọ̀ àwọn ènìyàn wọ́n fi ń rọ́pò súnà ànábì fún àwọn ènìyàn bí àpẹẹrẹ ànábì mú ìtìkáàfù wá ìkóraró sínú mọ́sálásí àwọn ń súfà bíbíà kí ni ó mú wá láti fi jìrọ rẹ̀ wọ́n mú kálúwà wá ìkóraró sínú yàrá ìkóraró sínú yàrá anẹ́bíwa Muhammad sallallahu alayhi wa sallam ó mú kíké sọ̀láátù àlìbìrọ̀ìmíyàwá fún òun kí làwọn Súfí ṣe àtàwọn bídíà àwọn lọ mú àsọ̀láátù àdádálẹ̀ míì wá pé èèyàn máa ṣe é bíi sọ̀látùlì fàátì bíi tùǹjìnà bíi kámílà bíi dàláìlù bíi rọ́fùlì àmẹ́l bíi sọ̀làwátùlì kámsì àwọn onísúnfí àwọn oníbídíà wọ́n máa ń fi àdádálẹ̀ wọ́n máa ń fi rọ́pò súnà mọ́ àwọn èèyàn lọ́wọ́ láti lè da ìsìláàmù rú nílẹ̀ yorùbá àti ní orílẹ̀-èdè nàìjíríà igun kejì nìyẹn igun àwọn súnfí àti igun àwọn oníbídíà igun kẹta tí ń da ìsìláàmù rú ní ilẹ̀ nàìjíríà àti nínú ní ilẹ̀ yorùbá àwọn àáfà òde òní tí wọ́n sọra wọn di ìpele àáfà àkọ́kọ́ nínú ẹ̀sìn islam àwọn àáfà òde òní kan tí wọ́n sọra wọn di ìpele àáfà àkọ́kọ́ àáfà àáfà ẹ̀sìn àkọ́kọ́ nínú ẹ̀sìn islam ọ̀nà tí àwọn àfáwọn yìí ń gbà da ẹ̀sìn Islam rú nílẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà ó nìwọ̀nyí alákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀sìn Islam wọn kì í lo àgbọ́yé àwọn aṣíwájú rere fún wa nínú Islam. wọ́n máa n rí ara wọn gẹ́gẹ́ bí ẹni tí ááyà àlùkùránì àti àdíìsì ànábì kọ́kọ́ dé ọ̀dọ̀ wọn àwọn àfá òníṣẹ́ àwọn àfá tí wọ́n wọn di ìpele àáfà àkọ́kọ́ ìpele àkọ́kọ́ nínú àwọn àáfà nínú ìjọ àlejò Muhammad sallallahu alaihi wasallam tó sì jà sí pé lásìkò ìlàjọ wálé ayé ọ̀nà tí wọ́n ń gbà tẹ̀sìn rú òun ni wípé nígbàkígbà tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn wọn ò ní bùkátà láti lo àgbọ́yé àwọn àfáà tó jẹ́ set one nínú ìjọ ànẹ́bì ìyẹn sì ní àwọn sọ̀hábà wọn ò ní lo àgbọ́yé àwọn set two ìyẹn làwọn tábìí wọn ò ní lo àgbọ́yé àwọn set three ìyẹn ni àwọn tábìí ń tábìí wọ́n wá máa sọ̀rọ̀ bí ẹni pé bí alùkùránì ti sọ̀kalẹ̀ fánẹ́bì àwọn ni sẹ́ẹ̀tì àkọ́kọ́ táwọn kọ́kọ́ tẹ́wọ́ gbà áyà náà wọ́n máa sọ̀rọ̀ nísọ̀rọ̀ bí ẹni pé àdíèsì ànẹ́bì bó ṣe ń jáde lórí ahọ́n rẹ̀ àwọn ló sọ fún bí àpọ̀ wọ́n wà máa fi ọpọlọ tiwọn si àgbọ́yé tiwọn wọ́n máa fi túmọ̀ àlùkùránì àti àdìsí ànábì lélẹ́yìí tí ó sì yapa sí àgbọ́yé àwọn àpá àkọ́kọ́ sẹ́ẹ̀tì àkọ́kọ́ sẹ́ẹ̀tì kejì sẹ́ẹ̀tì kẹta sẹ́ẹ̀tì kẹrin sẹ́ẹ̀tì karùn-ún nínú àwọn àfẹ́ẹ̀sìn nínú ìgbàlejò Muhammad sallallahu alaihi wasallam ìdẹ́ ẹ̀sìn rúnì ìdá ẹsẹ̀ rú ni nígbà tí wọ́n bá mú ìdájọ́ ẹ̀sìn Islam wá wọ́n máa mú wá ní titun wọ́n á mú wá ní titun àti ní ìdàkejì sí ìdájọ́ tàwọn síwájú rere fún wa nínú ẹ̀sìn Islam ẹ̀yẹ wo kéèsì Deborah àwọn àfáà kan bọ́ọ̀ta wọ́n ní kò sí ìdájọ́ ikú fún ẹni tí ó bá tàbùkù àníjùwà Muhammad sallallahu alaihi wasallam àwọn àfáà kan ti bọ́ọ̀ta bẹ́ẹ̀ wọ́n ni kò sí ìdájọ́ ikú nínú ìsìláàmù yìí fún ẹni tó bá tàbùkù àníjùwà Muhammad wọ́n nítorí pé lójú ayé ànẹ́bí àwọn kan bú àwọn kan yẹ̀yẹ́ ẹ̀ àwọn kan láálí ẹ̀ àwọn kan pè ní wèrè àwọn kan pè ní akọrin àwọn kan pè ní eléwì wọ́n ní ànẹ́bí ń gbójú kúrò ń ni ń gbójú kúrò ń ń sàmójú kúrò ń bẹ̀ àwọn àfáà tí wọ́n ń sọ̀rọ̀ yìí àwọn àfáà wọ̀nyí tí wọ́n ń sọ̀rọ̀ wọ̀nyí ẹ bá wọ́n léèrè ìdájọ́ wo làwọn sọ̀hábà ṣe lórí ẹni tó bá bú ànẹ́bì àwọn ayàtẹ̀ ń tọ́ka sí ṣé kò gbọ́ ọ̀dọ̀ àwọn kọjá kó tó dọ́dọ̀ yín àwọn àdìsí tẹ́fẹ́ yìí ṣé kò gbọ́ ọ̀dọ̀ àwọn sọ̀hábà kọjá kó tó dọ́dọ̀ sí yín sẹ́yìn ni set one sẹ́yìn ni first set tí ayàlùkùrá ní dọ́dọ̀ rẹ̀ ni sẹ́yìn ni set one ni kí ni àwọn set one nínú umma yìí àwọn tí wọ́n ṣe Islam lójú ayé ànẹ́bì ìdájọ́ wo ni wọ́n gbé ka orí ẹni tó bá bú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tó bá tàbùkù ànábì wa Muhammad ìdájọ́ wo ní bẹ lórí ẹ̀ àwọn tó tẹ̀lé wọn ìdájọ́ wo ni wọ́n gbé kórí ẹni tó bá tàbùkù ànábì àwọn tó tẹ̀lé àwọn yẹn náà ìdájọ́ wo ni wọ́n gbé kórí ẹni tó bá tàbùkù ànábì ó ṣe ajá sí pé lásìkò ti yìí lẹ́yìn wá fẹ́ máa sọ̀rọ̀ bí ẹni pé ẹ̀yin ni sẹ́ẹ̀sì àkọ́kọ́ tí ọ̀kọ́ jẹ́ àfáà nínú ìsìláàmù ẹ̀wọ̀ bí wọ́n ṣe ń dẹ̀sìn rú máwọn èèyàn lọ́wọ́ dípò kí wọ́n lo àgbọ́yé àwọn aṣíwájú rere fún wa nínú ẹ̀sìn Islam ọ̀rọ̀ àwọn bàbá kan àti ìtàn àròsọ àwọn bàbá kan tí wọ́n jẹ́ àfẹ́ ẹlẹ́bọ àfọ́ oníjálàbí àfọ́ oníbídíà àti àfọ́ onísúfí tó jẹ́ ọ̀tá súnà ànábì sallallahu alaihi wasallam ni wọ́n yóò máa gbára lé nígbà náà lẹ́yà máa gbọ́ pé àwọn àwọn ṣékù wa mọ̀ríkàtí àwọn ṣékù wa àdàbí àwọn ṣékù wa kìnníkan ẹ̀sùmùrà àwọn ṣékù wa igbá kan so èyí lè rí fáfáà bàbá kan láàrin yín kẹ́ máa fi ọ̀rọ̀ wọn ṣẹ̀rí ọ̀rọ̀ ẹ wá pa ọ̀rọ̀ àwọn bàbá bàbá bàbá bàbá gbogbo wa ẹ̀wà pàtì. èyí ṣe sẹ́ sí pàtì ẹsẹ́ jẹ̀sẹ̀ wú ni ẹsẹ́ ìdá ìsìn Islam wú ni àwa ní mọ́ gbọ́kẹ́ mọ́ sọ pé ohun táwọn sọ̀hábà sọ rèé lórí ìdájẹ́ tó bá bú ànẹ́bì àní wá gbọ́ lẹ́nu yín sọ wípé ohun tí àwọn sábì ń sọ nìyí lórí ìdàgbé tó bá bú ànábì àní gbọ́yẹn lẹ́nu yín àní gbọ́rọ̀ àwọn sàábà lẹ́nu yín àní gbọ́rọ̀ àwọn sábì lẹ́nu yín àní gbọ́rọ̀ àwọn sábì ń sábì yìn àní gbọ́ lẹ́nu yín ṣùgbọ́n ele máa rí fáà sí àwọn bàbá mọ̀rìkàsí àwọn bàbá àdàbí àwọn bàbá lágbàjì àwọn bàbá sùmùrà àwọn bàbá agbá àwọn bàbá àwo láàm bàbá tó gá sí wípé káfí ẹnu á dákẹ́ lọ̀rọ̀ wọn káfí ẹnu ká dákẹ́ lọ̀rọ̀ wọn pé tẹbí okùnkùn ti kú ọ̀rẹ́ bí in tí wọ́n sì síwájú wọ́n ti rí lọ́dọ̀ ọlọ́wọ́ bá wọn ṣùgbọ́n àwọn tó jẹ́ confam bàbá àwọn confam bàbá àwọn authoritative bàbá àwọn bàbá ìpìlẹ̀ nínú ìsìláàmù ẹ̀yìn máa dáàpọ̀ wọn mọ́ ẹ̀yìn máa dáàpọ̀ wọn mọ́ ẹ̀mọ̀ràn tí àwọn sàábé mọ́ àwọn akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ the first set nínú wúmọ̀ yìí the second set àwọn tábìhùn the third set àwọn tábì ń tábì yìí tábìbì sọ pé àsìkò wọn àsìkò àwọn sọ̀hábà àsìkò àwọn tábì ń àtàwọn tó tẹ̀lé àwọn yẹn pẹ̀lú dáadáa pé pé àsìkò wọn ló lóore jùlọ nínú ìjọ àlejìwà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yìn náà rántí wọn mọ́ ẹ wá máa sọ̀rọ̀ lórí àyá Al-Kùránì ẹ máa ní ìdàkejì sí táwọn ẹni yẹn sọ ẹ ṣàdédé ṣe bẹ́ẹ̀ ẹ fẹ́ dojú ẹ̀sìn rú ni ẹ fẹ́ dẹ̀sìn nílẹ̀ Yorùbá ni. àwọn àfá òde òní tí wọ́n sọra wọn di ìpele àfá àkọ́kọ́ nínú ẹ̀sìn Ìsìláàmù àwọn ní kàtígórì 3 nínú àwọn àfá ti ń da ìsìláàmù rú ní ilẹ̀ nàìjíríà ní ilẹ̀ yorùbá category four àwọn àfáà kan tí wọ́n ń sọ pé kò sí àdíìsì ànẹ́bì kankan tó fẹsẹ̀ rinlẹ̀ kò sí àdíìsì ànẹ́bì kankan tó fẹsẹ̀ rinlẹ̀ àwọn àfáà tí wọ́n ń sọ bẹ́ẹ̀ àwọn ní kàtìgórí nọmba four nínú àwọn tí ń da ìsìláàmù rú ní nàìjíríà àti ní ilẹ̀ yorùbá ọ̀nà táwọn ilé ń da ìsìláàmù rú rẹ̀ o nọmba one wọ́n sọ àwọn ènìyàn di ọ̀tá àmẹ́dìwá Muhammad sallallahu alayhi wọ́n àwọn ènìyàn di rẹ̀ tó fẹsẹ̀ nọ́mbà tù wọ́n ń sọ̀rọ̀ ẹ̀sìn ìsìláàmù wọ́n ń sọ̀rọ̀ ẹ̀sìn ìsìláàmù ní ọ̀nà tí ẹ̀sìn náà kò lè gbà rọrùn láti ṣe bẹ́ẹ̀ ni láti jẹ ẹ̀sìn irú ni o wọ́n ń Islam ní ọ̀nà kan tó dá sí pé kò lè rọrùn láti ṣe ẹ̀mí sáwò tẹ́ ẹ bá ní kò sí àdíìsì kankan tó lálàáfíà báwo la ti báwo la ti fẹ́ kírun tọ́lọ ní ákí nínú Qur'an tí kò bá sí àdíìsì kankan tó ní àlàáfíà báwo la ti fẹ́ kírun báwo la ti fẹ́ gbàwẹ̀ báwo la fẹ́ yọ zàkàá ẹ́ kò sí bá ṣe fẹ́ sí ẹ̀sìn ò ní rọrùn ẹ̀sìn islamu kò ní rọrùn ẹ̀sìn islamu kò ní rọrùn tọ́rọ̀ bá ti di pé kò sí àdíìsì kankan nínú àdíìsì àmẹ́dùwà Muhammadu tó lálàáfíà tẹ́ ní gbogbo ẹ̀ ní ò lálàáfíà ẹ̀ ní lè ṣe ìsìláàmù kò sí bá ṣe kírun kò sí bá ṣe gbàwẹ̀ ẹ má dojú ẹ̀sìn rú mọ́ ìdojú ẹ̀sìn rú ló jẹ́ láti máa sọ pé kùránì nìkan láálò a nílò àdíìsì kankan mọ́ ìdojú ẹ̀sìn rú ni bákan náà àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ pé kò sí àdíìsà nẹ́bì kankan tó lálàáfíà wọ́n jẹ́ ẹlẹ́tàn àti alákòóbá fún àwọn ènìyàn ni wọ́n ń tàn yín ni ẹ sì ń tanra yín wọ́n fẹ́ kó bá yín ni èyí náà sì fẹ́ kó bára yín tí ò bá ajá sí pé wọ́n ń tàn yín èyàn ń sọ fún yín wípé lẹ́yìn kùránì kùránì náà lọ́kàn kò sáàdìsì kankan ó ń sọ fún yín bẹ́ẹ̀ ó sì kírun wákàtí márùn ó kí àsùnbà rákà méjì áyàwó nínú kùránì ló dákọ̀ àsùnbà rákà méjì áyàwó nínú kùránì ló dákọ̀ lúrì rákà mẹ́rin áyàwó nínú kùránì ló dákọ̀ àsùn rákà mẹ́rin áyàwó nínú kùránì ló dákọ̀ mọ́gìrìbì rákà mẹ́ta áyàwó nínú kùránì ló dákọ̀ mẹ́rin àyàwó ló sọ òdiwọ̀n zakata máa yọ so ẹjọ́ ń tanra yín ni o ẹjọ́ ń tanra yín ni ẹ sì jọ fẹ́ kó bára yín ni wọ́n ń pariwo pé kò sáàdìsì kankan tọ́lọ́ làáfíà àlùkùránì nìkan ni ẹ̀ẹ́ntẹ́ bá ti fẹ́ mú wá kí ó bá ti sínú kùránì kò sọ̀rọ̀ kò sí àyà kan tó sọ pé ká pa ẹni tó bá bú ànábì Muhammadu sallallahu alaihi wasallam inú àdìsí ló wà a nílò ẹjọ́ fẹ́ hanra yín léèmọ̀ ni ẹjọ́ kó bára yín ni ẹjọ́ kó bára yín ni wọ́n sọ àwọn ènìyàn di ẹni tí ẹ̀sìn rẹ̀ kò ní jẹ́ ohun àtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ ẹ sọ àwọn èèyàn di ẹni tẹ́sìn wọn ò ní jẹ́ lọ́dọ̀ àlá òní sọ pé kò sí àdísì kankan tó lálàáfíà à bàbá láàárọ̀ ni ìdá ẹ̀sìn rú ni ìdá ẹ̀sìn ànẹ́bì rú ni kò sí bá a ṣe fẹ́ ṣe ìsìláàmù táà nílò àdísì tó kò sí bá ṣe fẹ́ lo kùránì táà ní lo àdíìsì tó lálàáfíà láti fi gbọ́ yé kí lẹ̀ ń tan àwọn èèyàn jẹ sí láàrin yìí mo rántí ọ̀rọ̀ kan tí mo gbọ́ lórí prógrámù ọkùnrin babaláwo kan tó bọ́ ọ̀tà ọ̀rọ̀ Deborah lẹ̀ obìnrin kan wá pè láti Saudi obìnrin kan pè láti Saudi Arabia ó wá ní Saudi lòun wà yìí o bí àwọn ọmọ Nàìjíríà bí wọ́n ṣe mẹ́sìn kankankan wọn ò mú kankankan bẹ́ẹ̀ Saudi Arabia o àti wípé ìjọba Saudi ọba Saudi ó ti kéde pé kí wọ́n palẹ̀ gbogbo àdíìsì mọ́ ńlẹ̀ pátápátá ó ní ọba Saudi ó ti kéde pé kí wọ́n palẹ̀ gbogbo àdísì mọ́ nílẹ̀ pátápátá ó ní tẹ́ bá wọ kàábà ní ìsìn ó ní kùrán nìkan lẹ máa bá nínú kàábà ẹ̀ ní bá tíra àdísì kankan mọ́ bẹ́ẹ̀ ah allah akbar ìwọ obìnrin yìí ó sì bẹ̀rù ọlọ́run lórí adúrú rọ́tò ń pa yìí ìjọba Saudi ìgbà wo ló sọ pé kí wọ́n kú gbogbo àdìsí ńlẹ̀ so gbọ́ lárúbáwá tí ọba Saudi sọ ni so gbọ́ ni ṣe bó lọ sí sí ọmọ ọ̀dọ̀ ń ni ọ̀tọ̀ ni sọ́ba Saudi sọ ọ̀tọ̀ ni tẹ́yìn ń gbé káàkiri bó tilẹ̀ gà sí pé ohun tọ́ba Saudi sọ ó láàyé àmọ́ kìí ṣe ohun tó sọ lẹ́yìn sọ yìí ọba Saudi àtìrandíran rẹ̀ wọn ò lè palẹ̀ àdísì mọ́lẹ̀ àtìrandíran rẹ̀ àti àrọmọdọ́mọ wọn wọn ò lè palẹ̀ àdísì mọ́lẹ̀ ọmọ tó mọ́ tó ń sọ yẹn ni àkọ́kọ́ náà sórí mọ́sálásí ní haram kùránì kan ní ẹmọ kó bẹ̀ fẹ́ bá fẹ́ ṣe quran nìkan kan ní ẹmọ kó bẹ̀ ó ti yọ ẹ bá wá sí tó fẹ́ yóò sì mú àlè yóò ọba Saudi ti pàṣẹ pé kí wọ́n kó gbogbo àdìsí ńlẹ̀ irọ́ ni ní gbogbo yunifásitìsì wọn pátápátá gbogbo yunifásitìsì yunifásitìsì wọn jàmíàtì wọn ni wọ́n ti ń kẹ́kọ̀ọ́ àdìsí gbogbo ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú ìsìláàmù bí ṣẹ̀ríà bí usulu díìn bí ẹ̀kọ́ dáwà a ń bọ̀ sí bọ́ sí ẹ̀kọ́ hadisi fún rẹ̀ gbogbo jàmíà ti Saudi yunifásitì Saudi tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn yàtọ̀ sí tí wọ́n ti ń kọ́ engineering medicine gbogbo bẹ̀ wọ́n ti ń kẹ́kọ̀ọ́ hadisi gbogbo bẹ̀ wọ́n ti ń kẹ́kọ̀ọ́ hadisi lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń kọ́ ẹ̀kọ́ àdíìsì ní Saudi Arabia níbo ni wọ́n ti wá rí pé wọ́n ní ọba Saudi sọ pé kí wọ́n kó gbogbo àdíìsì lẹ̀ tí wọ́n sì ń kọ́ ẹ̀kọ́ àdíìsì yẹn ní gbogbo jámí àwọn dìpátímẹ́ǹtì tó dádúró lọ́tọ̀ ó ní ẹ̀kọ́ àdíìsì jẹ́ ní Saudi lẹ́yìn náà àwọn èèyàn tó wá minor wọ́n máínà nínú ẹ̀kọ́ àdíìsì wọ́n máínà nínú ẹ̀kọ́ àdíìsì àwọn kan méjọ̀ mbẹ̀ àwọn kan máínà mbẹ̀ sunday bound lẹ́yìn náà kò sí bó sí fẹ́ kọ́ sẹ̀ríà tí wọ́n ní fi àdíìsì sẹ̀rí ọ̀rọ̀ fún ọ kò sí bó sí fẹ́ kọ́ òṣùlù dín àdáwáwà òṣùlù dín tí wọ́n ní fi àdíìsì sẹ̀rí ọ̀rọ̀ fún ọ kò sí bí wọ́n ṣe fẹ́ kó àdíìsì nílẹ̀ never and never tó wá mọ̀ gbọ́ ẹ̀kọ́ sẹ̀fíìrù wọn ò lè yọ àdíìsì lẹ́m̀bẹ̀ ẹ̀kọ́ fíkíwù wọn ò lè yọ àdíìsì lẹ́m̀bẹ̀ ẹ̀kọ́ tàrí síra wọn ò lè yọ àdíìsì lẹ́m̀bẹ̀ níbo ni wọ́n ti wá gbọ́ ọ̀rọ̀ wúrowúro tó sọ yẹn àmọ́ kò gá sí pé bàbá aláwo lẹ́jọ́ ń sọ̀rọ̀ bàbá aláwo ló pè tẹ́jọ́ ń sọ̀rọ̀ ohun tó bá Saudi sọ tá a gbọ́ òun ni pé ọba Saudi ó kéde pé àwọn àdíìsì tí ọba lálàáfíà táwọn èèyàn ń lò ti ń dá controversies sílẹ̀ si òun máa kó àwọn ìgbìmọ̀ jọ kí wọ́n yiri ẹ̀wò nítọ́bà sàrí sọ́nù àwọn àdíìsì tí kò lálàáfíà táwọn èèyàn ń lò tí wọ́n fi ń ṣẹ̀sìn tó wá ń dá awuyewuye sílẹ̀ nínú ìlú òun ó kó yiri àwọn àdíìsì bẹ́ẹ̀ tán bá ti bá bẹ́ẹ̀ kí wọ́n palẹ̀ ẹ̀mọ̀ ńlẹ̀ nítọ́ba mọ́kà sọnù nítọ́ba sàórí sọnù ọba sàórí ò fìgbà kankan sọrí wípé wọ́n á palẹ̀ gbogbo àdíìsì mọ́ ńlẹ̀ kò sọ bẹ́ẹ̀ rí kò sọ bẹ́ẹ̀ rí kò sọ bẹ́ẹ̀ rí kò sì ní sọ bẹ́ẹ̀ láéláé tí Jésù òfìdé kò sí bá a ṣe fẹ́ practice Islam tá a yọ àdíìsì ilẹ̀ pátápátá kò sí ọgbọ́n ẹ̀ kò sí ẹ̀bùrú lọ́rùn ọ̀pẹ fẹ́ni tó bá jábọ́ yóò kanlẹ̀ ni. bẹ́ẹ̀ náà ni ò sí ẹ̀bùrú fún ẹnìkan tó bá lóun fẹ́ lo kùránì òun ò ní lu àdìsí rárá yóò ba ẹ̀sìn ẹ̀jẹ̀ ni wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sígbà táwọn onímọ̀ àdìsí tí wọ́n sinmi ìmọ̀ yẹ àwọn àdìsí tí ó wà nínú súnánù àti masanid àti musonafat ó pa àwọn àkójọ àdíìsì nìyẹn iṣẹ́ ti parí lórí sọ́yí Bukhari iṣẹ́ ti parí lórí sọ́yí Muslim ṣe wá rí àwọn Abu Dawud Tirmidhi Nasai Ibn Majah Bayhaqi Tabarani Musannaf Abdulrazak àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní àwọn onímẹ̀ẹ̀sìn àwọn scholars of hadith ni wọ́n jókòó lé lórí tí wọ́n ń yiri ẹ̀wò pẹ̀lú ìmọ̀ pẹ̀lú ìmọ̀ kìí ṣe ọ̀rọ̀ kìí ṣe ọ̀rọ̀ ẹnu lásán pé ẹ àdéhìsì yóò lálàáfíà láìdásípò onímọ̀ so ìwọ arábìnrin yẹn ọ̀rọ̀ tó sọ yẹn ò rí bẹ́ẹ̀ o ìwọ gan lo àdéhìsì o ló fi ń kí rákà méjì lásùbá ló fi ń kí rákà mẹ́rin ní lúrì ló fi ń kí rákà mẹ́rin ní asri ló fi ń kí rákà mẹ́ta ní magribi ló fi ń kí rákà mẹ́rin ní ìṣáì àdíìsì ló lò tó fi kí bẹ́ẹ̀ tó bá lo àdíìsì o lè mọ bó ṣe kí rákà ẹyọ kan o sì lè mọ iye rákà tí wà kí o lè mọ bó ṣe kí rákà ẹyọ kan bẹ́ẹ̀ sì lò ní mọ iye rákà tí wà kí tó bá lo àdíìsì àlẹ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam. nítorí náà igun kẹrin àwọn tí wọ́n ń da ìsìláàmù rú nílẹ̀ yorùbá òun náà ni àwọn àfáà kan tí wọ́n ń sọ pé kò sí àdìsà méjì kankan tó fẹsẹ̀ rinlẹ̀ igun karùn-ún igun karùn-ún àwọn tí ń fi ìwà ẹ̀yàmẹ̀yà àti ìwà jàǹdùkú ṣe ẹ̀sìn Islam àwọn tí ń fi ìwà ẹ̀yàmẹ̀yà àti ìwà jàǹdùkú tí wọ́n fi ń ṣe Islam ní Nàìjíríà àti nílẹ̀ Yorùbá àwọn ni Category number five gúrùpù karùn-ún àwọn ni gúrùpù karùn ti ń da ìsìláàmù rú ní nàìjíríà àti ní ilẹ̀ yorùbá lọ́nà wo àwọn wọ̀nyí àwọn wọ̀nyí wọ́n máa ń takú sórí ìdúró ẹ̀yà tiwọn tàbí kí wọ́n takú sórí ìdúró àáfàá tiwọn lẹ́yìn tí ó ti fojú hàn kedere sí wọn pé orí irọ́ tàbí orí àbòsí tàbí orí ìṣìnà ni ẹ̀yà wọn àti àáfàá wọn wà. Okay? àwọn tí wọ́n ń fi ìwẹ̀ ẹ̀yàmẹ̀yà àti ìwà jàǹdùkú ṣe Islam àwọn wọ̀nyí wọ́n á takú sórí sáǹdì ẹ̀yà wọn wọ́n á takú sórí sáǹdì àfá wọn lẹ́yìn tó ti fojú hàn sí wọn wípé orí irọ́ lẹ̀yà yín orí irọ́ làáfà yín orí àbòsí ló wà orí ìṣìnà ló wà wọ́n wà á rú ẹ̀yàmẹ̀yà ẹ̀yàmẹ̀yà wọ́n wà á gbèrú wọ́n lè ní àwọn táwọn jẹ́ Haúsá àwọn táwọn jẹ́ Yorùbá wọ́n lè ní àwọn táwọn jẹ́ mọ́ mọ̀ríkàsí àwọn táwọn jẹ́ mọ́ àdàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbáwọn táwọn jẹ́ súnmùrà èyí táwọn ó ṣe rèé lẹ́yìn tí òdodo ti fojú hàn sí yín lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìdá ẹ̀sìn rú ni o a kìí ṣe bẹ́ẹ̀ o ìdá ẹ̀sìn rú ni ìfi ẹ̀yàmẹ̀yà àti ìfi igun àfáà tiwa dá rògbòdìyàn sílẹ̀ nínú ẹ̀sìn ló jẹ́ ọ̀nà kejì àwọn kàtígórí 5 yìí ta ni wọ́n ń fi ìwà ẹ̀yàmẹ̀yà àti ìwà jàǹdùkú ṣe ẹ̀sìn islamu àwọn wọ̀nyí ni wọ́n máa ń mú ìjìyà ọ̀ràn wá ìjìyà ọ̀ràn wá láti ọwọ́ ara wọn dípò kí wọ́n fa ọ̀daràn lé ìjọba lọ́wọ́ dípò kí wọ́n fi kí wọ́n fa ẹni tí wọ́n fẹ̀sùn kàn lé ìjọba lọ́wọ́ kódà kíjọba yẹn jẹ́jọba kèfèrí tàbí kó jẹ́ ìjọba alábòsí àwọn tí wọ́n ń fi ẹ̀yàmẹ̀yà ṣẹ̀sìn àwọn tí wọ́n ń fi jàǹdùkú ṣẹ̀sìn ìsìláàmù tí wọ́n bá ti gbé nìkan mú lórí ẹ̀sùn kan wọ́n sì fi ọwọ́ ara wọn wọ́n fi bá a wí ní ìbáwí tí ó la kí wọ́n gé apá ẹ̀ lọ ní ìbáwí tí ó la kí wọ́n gé ọrùn ẹ̀ lọ ní ìbáwí tí ó la kí wọ́n gba ẹ̀mí ẹ̀ lọ ìdẹ́ ẹ̀sìn rú ẹ̀yẹn wo kéèsì dèbórà àwọn haúsá wọ́n ti ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀yàmẹ̀yà agídí ọkàn wọ́n ti bọnú ọ̀rọ̀ yẹn ẹ fẹ̀sùn kàn án ipò tàbùkù ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ fẹ̀sùn kàn án ẹ ló tàbùkù Islam òkè ẹ̀sùn lẹ́fi kàn án ẹ lẹ́tọ̀ọ́ láti bá wí fún ara yín ẹ lẹ́tọ̀ọ́ láti jẹ́ níyà fún ara yín ohun tẹ́ ẹ lẹ́tọ̀ọ́ láti ṣe ó ní pé kẹ́ ẹ fà á lé authority lọ́wọ́ and God so good ilẹ̀ haúsá ló ti ṣẹlẹ̀ authority Shehu Shagari College of Education mùsùlùmí ni wọ́n ẹ fà á lé wọn lọ́wọ́ wọ́n á bí léèrè èé ṣe tó fi já sí pé ànẹ́bí Muhammadu sallallahu alaihi wasallam ló kú ọkù tóun sọ̀rọ̀ sí èéṣe tó fi já sí pé ìsìláàmù tọ́lọ̀ fi rán níṣẹ́ ló kù ọkù tó ń tàbùkù rẹ̀ wọ́n á bí léèrè ìbáwí tó bá ṣe déédéé rẹ̀ tó wà ní abẹ́ òfin torí nínú òfin Nàìjíríà náà òfin ó kóró ojú sí kéèyàn tàbùkù ẹ̀sìn tàbí kó tàbùkù ànábì kan òfin orílẹ̀-èdè nàìjíríà ó kóró ojú sí tàbí kéèyàn parọ́ mọ́ ẹ̀sìn kan tọ́ ẹ̀ẹ̀bá fààyè lẹ̀ fúnjọba wọn ìbá àjẹ́jọba kèfèrí wọn ìbá jẹ́ ìjọba alábòsí ẹ̀ẹ̀bá fààyè lẹ̀ fún wọn kódà sí pé àwọn ni wọ́n yanjú ẹ̀ torí pé àwọn ni aláṣẹ lórí wa àmọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ haúsá wọ́n máa ń dẹ̀sìn ìwú ni tí ẹ bá gbọ́ prógráàmù tí mo ṣe tí mo pè ní ta ló pa Deborah mo ka àwọn àbùdá tí ń bẹ lára wúsá kódà ẹnìkan tó ń sọ fún mi wípé bí ìyàn bá múra dáadáa tó bá ń bẹ lókè ọ̀yà ó lè wí nǹkan míì tí wọ́n sì parọ́ mọ́ wípé ó bú ànábì nítorí àti lè gbẹ̀mí ẹ̀ torí wọ́n ti mọ̀ wípé àwọn ọmọ ìlú wọn ì fẹ́ gbọ́ kí wọ́n sọ pé nìkan bú ànábì ọ̀dọ́ ní ti kéèsì Deborah wọn parọ́ ẹ̀ voice note yẹ tó sọ pẹ̀lẹ́ bí Haúsá tí wọ́n sì translate sí èdè Gẹ̀ẹ́sì àwa náà gbọ́ àmọ́ ìdẹ ẹ̀sìn ìrù ló jẹ́ fún ọmọ Haúsá láti ṣe jungle justice láti mú ìdájọ́ wá látọwọ́ ara wọn ṣe bá a ní àwọn tí ń darí wa ṣe bá a ní pẹ́sidẹ́ǹtì ṣe bá a ní gọ́fúnà ṣe bá ní jùdíṣíárì asáàlì court system pàápàá jùlọ pàápàá jùlọ ní òkè ọya court system ti ti common law ó wà lọ́tọ̀ ti ṣẹ̀ríà law ó wà lọ́tọ̀ so ẹ láǹfààní láti gbé lọ sí kóòtù àmọ́ torí pé wọ́n fẹ́ da ẹ̀sìn ìrú mọ́ wa lọ́wọ́ kí wọ́n lè kí wọ́n lè pèsè àwa mùsùlùmí ní orúkọ tí kìí ṣe tiwa wọ́n mú ìdájọ́ wá lọ́wọ́ ara wọn ẹ wá wo iye ẹ̀mí tó ti wá tó wá nù tó ti ṣòfò lórí ẹ̀ ẹ wòye dúkìá tó ti bàjẹ́ lórí ẹ̀ ẹ wòye wàhálà tó ti wáyé lórí ẹ̀ hikima wo ló ń bẹ níbi bẹ́ẹ̀ ṣe mú dájọ́ wá lọ́wọ́ ara yín kò sí hikima ń kò sí òye ń so igun karùn-ún nínú àwọn tí ń tẹ̀sí wù nílẹ̀ nàìjíríà nílẹ̀ yorùbá òun ni àwọn tí wọ́n ń fi ìwà ẹ̀yàmẹ̀yà àti ìwà jàǹdùkú ṣe ẹ̀sìn ìsìláàmù kálọ̀ túbá ń bẹ̀. category 6 àwọn àfọ́ oníwàásí tí wọ́n fẹ́ kí àwọn kèfèrí gbàtà wọn wọn ìbá àmọ́dí mùsùlùmí nítorí pé àwọn oníwàásí yẹn wọ́n ní àfojúsùn sí orí ayé lọ́dọ̀ àwọn kèfèrí bíi àpọ́nlé iyì ẹ̀yẹ owó ipò ẹ̀gbọ́rọ̀ mi yé àwọn àfọ́ oníwàásí kan bẹ̀ẹ́ tí wọ́n fẹ́ kí àwọn tí wọ́n kìí ṣe mùsùlùmí tí wọ́n fẹ́ kí wọ́n máa tẹ́tí gbọ́rọ̀ wọn kí wọ́n máa sọ pé ah aláìkẹ́ àfà yẹn o ah aláìkẹ́ gan ni ah ọ̀rọ̀ rẹ̀ ah, ah lè má o ah, ń náà ní o ṣe pé yóò di mùsùlùmí o rárá o ó ti sílì ọkàn yi ṣe pé yóò di mùsùlùmí o ó gbọ́ náà o ó gbọ́ náà ni ó gbọ́ ni nítorí pé àwọn sọ àwọn ọ̀rọ̀ tó ní í ṣe àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròrí ọmọnìyàn àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú woman philosophy òní ọmọ síìtì kò ní kí sọ̀rọ̀ àkídà rárárárá kò ní lọ sí agbègbè àkídà ó sì mọ̀ pé tó ń bá tí sọ̀rọ̀ àkídà pẹ́rẹ́ tó ń bá tí kí ni jẹ́ kúfúrù kí ni jẹ́ ṣíríkù kí ni jẹ́ nìfàá ó ti mọ̀ pé àwọn tí wọ́n kìí ṣe mùsùlùmí wọn ò ní fẹ́ gbọ́ òun náà ní síìtì ẹ̀ ó lè máa síìtì àwọn ọ̀rọ̀ tó wà sóṣíà àwọn ọ̀rọ̀ tó wà sóṣíà yóò sì máa bẹ́sẹ̀ lórí fìlọ́tọ́fì ìrònú ọmọ nìyàn àwọn èèyàn sì fẹ́ máa gbọ́yìn torí pé ó ti jọ ìrírí ayé wá sí ìrírí ayé ní ọmọ ṣe so ọfẹ́ kò mọ́ gbáyì kò mọ́ gbẹ̀yẹ kí àwọn kèfèrí kí wọ́n máa pe òun fún àwọ́ọ̀dù pé áà ó yẹ ká fún yín láwọ́ọ̀dù nígbàtí wọ́n bá sọ pé bí irú ẹgbẹ́ kan òun fún oníwàásí ní àwọ́ọ̀dù ẹ̀dá kan irú wá sí wo ló ń wá sí yẹn ṣe nínú ọmọ sọ pé irú Rotary Club wọ́n ń pa ẹgbẹ́ kan ní Rotary Club tí wọ́n bá ní irú wọn ó ń fún oníwàásí kan ní àwọ́ọ̀dù ẹ̀dá irú wá sí wo ni oníwàásí yẹn ń ṣe ara bí àwọn èèyàn ṣe ń dẹ̀sìn wú nìyẹn kò ní fẹ́ sọ̀rọ̀ kò ní fẹ́ ṣe wáàsí tí náà sọ́ọ́rọ́ ò fi pariwo kò ní fẹ́ fi òtítọ́ ọ̀rọ̀ gún nà sọ́ra lójú kò ní fẹ́ fi gún yẹ̀wùdí lójú kò ní fẹ́ fi gún àwọn akọ̀rìṣà lójú yóò mọ pampasi wọn a mọ pampasi wọn ni irú àwọn àfáà bẹ́ẹ̀ wọ́n ti kú wọ́n orí social media iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn wọ́n ń da ẹ̀sìn ìrú ni mọ̀ lọ́wọ́. category seven àwọn tí ń dẹ̀sìn ìrú àwọn ni oníwèé ìròyìn àwọn iléeṣẹ́ tẹlifíṣàn káàkiri orílẹ̀-èdè nàìjíríà àwọn iléeṣẹ́ rédíò àti àwọn tí ń tẹ ìwé ìròyìn jáde wọ́n tẹ ẹ̀sìn Islam rú mọ́ wa lọ́wọ́ lọ́nà wo ọ̀nà táwọn ń gbà tí wọ́n fi ń da ẹ̀sìn rú mọ́ wa lọ́wọ́ ni wípé wọ́n lọ máa gba ọ̀rọ̀ ẹ̀sìn Islam àti ìdájọ́ ẹ̀sìn Islam lórí ìṣẹ̀lẹ̀ kan láti ẹnu láti ẹnu ẹni tí kò ní sọ òdodo àti ẹni tí kìí ṣe àfẹ́ẹ̀sìn onísúnà ẹ̀yẹ wò ní ìsìn kéèsì dèbòrò àti ìnà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn òwe ìròyìn kan wọ́n ti wọ́n ti wọ́n ti interview àwọn àfáà kan lórí ẹ̀ wọ́n mọ̀ fáwọn àfáà yẹn ò ní sọ òdodo wọ́n mọ̀ o wọ́n pẹ́ àwọn àfáà tí ó ṣòdodo wọ́n pẹ́ wọ́n lẹ̀ wọ́n pẹ́ wọ́n lẹ̀ ọkùnrin kan bẹ́ẹ̀ ń lu ó gbajúmọ̀ báyìí wọ́n máa ń pè dáadáa ní iléeṣẹ́ rédíò bóyá ló lè dálùkùrà níkàyànjú bóyá ló lè dá àlùkùránì kà yanjú òun náà níjọ tó dálẹ̀ bí ọ̀rọ̀ kan bá ti ṣẹlẹ̀ báyìí yálà iléeṣẹ́ bcs ni o yálà iléeṣẹ́ nta ni o bí nọ́mbà wán ni wọ́n gbé sí bí nọ́mbà wán ni wọ́n gbé sí ẹnjíníàsì ni onímọ̀ ẹ̀rọ ni kèé ṣe onímọ̀ ẹ̀sìn ara bí ẹ̀yin iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn bẹ́ẹ̀ ṣe ń dọ́gbọ́n da ẹ̀sìn islam rú nìyẹn bẹ́ẹ̀ ṣe da islam rú nìyẹn a sì ń bá yín bẹ́ẹ̀ lọ́ọ̀ kí iléeṣẹ́ yín má dàrú àmẹ́yìn ń da islam tiwa ẹ̀ ń dàrú ẹ̀ ń tí ò nípa islam ẹ̀ ń lọ bí léèrè nípa islam wọ́n a máa sọ wóró wóró ìdẹ ẹ̀sẹ̀ rú ni láti iléeṣẹ́ rédíò láti iléeṣẹ́ tẹlifíṣàn láti láti iléeṣẹ́ oníwèé ìròyìn láti lọ máa gbé ọ̀rọ̀ ẹ̀sìn wa ọ̀rọ̀ ìsìláàmù lọ bá àwọn tí wọn ò nímọ̀ nípa rẹ̀ so igun keje nìyẹn o nínú àwọn tí ń da ẹ̀sìn ìlú mò ń kà wọ́n lẹ̀ ní ìsìn kó o lè mọ èwo ni wọ́n bí lọ́ọ̀gì sí mo sì ti bọ́ ọbẹ̀ náà ọmọ mọ́jọ kankan nínú wọn ẹwà arígun kẹjọ nínú àwọn tí ń da ìsìláàmù nàìjíríà rú tí wọ́n ń da ìsìláàmù ìjọba nàìjíríà ni ìjọba kẹjọ igun kẹjọ nínú igun tí ń da ní orílẹ̀-èdè nàìjíríà ẹbí mílíọ̀nù pé lọ́nà wo ní ọ̀nà mẹ́ta ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìjọba nàìjíríà ń gbà da ìsìláàmù rú mọ́ wa lọ́wọ́ ọ̀nà àkọ́kọ́ lábẹ́ constitution nàìjíríà òfin kan tí wọ́n freedom of speech freedom of speech ìjọba nàìjíríà ló ṣe òfin yẹn o now ẹ wá máa gbọ́ òfin yẹn là ń pè ní òfin òmìnira ọ̀rọ̀ òfin òmìnira ọ̀rọ̀ freedom of speech òfin òmìnira ọ̀rọ̀ ó fàyè gba onímọ̀ tó yanjú àti aláàbò ẹ̀kọ́ láti dá sí ọ̀rọ̀ ẹ̀sìn ìsìláàmù nínú ìlú wa lórílẹ̀-èdè wa bẹ́ẹ̀ ni àdìbẹ́kù òfin pé ìwọ náà free oní freedom láti sọ̀rọ̀ ẹni tẹ́ fún freedom láti sọ̀rọ̀ yìí kì í wá ṣe onímọ̀ nípa ẹ̀sìn wa so nígbà tó fi ti wá fún onímọ̀ ẹ̀sìn aláìmọ̀kan ẹ̀sìn ní freedom láti sọ̀rọ̀ àwọn èèyàn sì àtúbọ̀ ọ̀ta lórí social media wọ́n ní freedom of speech àwọn náà ń sọ̀rọ̀ wọ́n sì ń tipasẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì ń da ẹ̀sìn rú mọ́ àwọn èèyàn lọ́wọ́ freedom of speech freedom of speech ó gbọ́dọ̀ wà defined tí ò fi ní lè kó kí tí òfin nílé fààyè gba kí aláìmọ̀kan kó máa sọ̀rọ̀ nípa ìsìláàmù wà ọ̀nà kejì tí ìjọba orílẹ̀-èdè nàìjíríà tó ń gbà da ìsìláàmù mọ́ wa lọ́wọ́ ìjọba fúnra rẹ̀ kò mọ igun wo gan-an ni ó wà lórí ìmọ̀nà láàrin àwọn ẹlẹ́sìn ìsìláàmù ìjọba ò mọ̀ ọ́ ṣé igun àwọn alùsúnnà ni tàbí igun àwọn oníbídíà ìdí nìyí tí ó fi jẹ́ pé ìjọba máa yan oníbídíà a máa yan onísúfí a máa yan oníjálàbí gẹ́gẹ́ bí sí àmànù àwọn alálàájì nígbà ìjọba bá wá yan onísúfí oníbídíà oníjálàbí pé kó jẹ́ chairman fún àwọn alálàájì ó ti ṣẹlẹ̀ rí lọ́yọ́ state táwa wáyé ó ti ṣẹlẹ̀ rí tó dá sí kẹ́ tó jó ní bídíà tí máa dáyàn lóhùn níjọba fà kalẹ̀ pé kó jẹ chairman alálàájì sẹ́ẹ̀rí pé ẹ bá wá kọ́sọ́mà ni ẹ bá wá kọ́sọ́mà fún kọ́sọ́mà nìyẹn so ìjọba fúnra rẹ̀ wọn ò dá igun wo gan-an ló jẹ́ igun tó wà lórí ìmọ̀nà láàrin àwa mùsùlùmí wọ́n kàn bóyá ọba kan tó jó ní Ṣàngó tàbí tó jó lógún tàbí tó jó lọ́ya tó bá ti lẹ́sẹ̀ ńlẹ̀ yóò kàn sọ pé ẹni tí mo pàkalẹ̀ rèé o nínú àwọn tí máa bá mi ṣe gálàjì ẹ̀fìsẹ̀ sí àmà lálàjì àwọn tí máa bá mi ṣe àdúrà <laughs> ọba kan kàn pàkalẹ̀ fún gómìnà ni pé ẹ̀fẹ́ lè ṣe sí àmà nu alálàjì ẹ̀fì sínú board of kí ni ẹ pè wọ́n board of alálàjì. lòun bá tún rí more opportunity láti ní kọ́sítọ́mà sí fún sẹjálàbí rẹ̀ tó ìjọba gẹ́gẹ́ fún ara wọn wọ́n bùkátà sí kí wọ́n dá igun tí ó ń tẹ̀lé ànẹ́bì muhammadu sallallahu alaihi wasallam ní ti òdodo ìjọba nàìjíríà bùkátà sí láti lè mọ́ dẹ̀ ẹ̀sìn fún wa ló sì fi já sí pé nígbà tán bá ti ṣí ṣíàmánù yàn tán bá kóra wọn dé Saudi tán àwọn àmọ́ rí oríṣiríṣi mẹ́sìs oríṣiríṣi vitis wọ́n làwọn lọ ṣe ájì wọ́n sì kó àwọn olóyún lọ́wọ́ àwọn òṣùpá àwọn antenna àwọn eria wọ́n kó wọn lọ́wọ́ wọ́n sì dá orí lẹ̀ <laughs> wọ́n dájọ́ lẹ̀ ọ wà lè gá sí pé ẹ̀ sí sí àmàánù alálàájìyàn kíyàn ṣẹlẹ̀ ẹ́ so ìjọba nàìjíríà ẹ̀yin gánda ẹ̀sìn wa rú fún wa ẹ̀yin yan wrong leaders láti lead ìwà lọ sí hajj ẹ̀yin yan wrong person láti lead ìwà lọ sí hajj àtúnwá gbọ́ pé ọba kan oníṣègùn ẹtún fà fi ṣe àmírù alálàájì àbà ọba oníṣègùn ọba oníṣègùn torí ọlọ́run ọba tẹ́ẹ̀mọ̀kọ́ oníṣègùn ni tẹ́ẹ̀mọ̀kọ́ ológun ni só yẹ kíjọba nàìjíríà kó tún wá yan ọba tó dó oníṣègùn kó fi ṣe àmírù fún alálàájì imagine bíjọba nàìjíríà ṣe ń dẹ̀sìn wá rúnú o mo ti sọ ọ̀nà àkọ́kọ́ tẹ́ǹgbà dẹ̀sìn wá rú lábẹ́ òfin freedom of speech ó fàyè gba irúwòdì ìwà láti máa sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀nà kejì ó ní pé ìjọba nàìjíríà ẹ̀yin gan fún ara yín ẹ̀ẹ̀dá igun tó wà lórí òdodo mọ̀ nínú ìsìláàmù ọ̀nà kẹta tí ìjọba nàìjíríà ń gbà á da ìsìláàmù rú mọ́ wa lọ́wọ́ ó ní pé ìjọba fàyè gba kí ẹni tí kìí ṣe ẹlẹ́sìn ìsìláàmù kó jẹ́ olùkọ́ ẹ̀sìn olùkọ́ ẹ̀sìn ìsìláàmù ní gbogbo ilé ẹ̀kọ́ níwọ̀n àgbà tí ó bá ti ní ìwé ẹ̀rí lọ́wọ́ ẹ̀gbà níyẹyẹ ìjọba nàìjíríà tó bá ti lè ní sàtífíkẹ́tì lọ́wọ́ tó ló ṣe religious study ní universities ẹni tó ṣe religious study ní universities lódodo nínú ẹ̀kọ́ tí wọ́n kọ́ wọ́n kọ́ nípa ìsìláàmù ṣùgbọ́n ó ní rèbékà lòun ó ní dèbórà lòun ó ní jẹ̀níìsì lòun kátólíìkì lòun baptist lòun ẹ̀wá ní kọ́ mọ́ ọkọ́ ọmọ mùsùlùmí ní IRK ó ṣẹlẹ̀ ní queen of apostle tó fẹ́ dogun tó fẹ́ dọdẹ queen of apostle ó ṣẹlẹ̀ ń bẹ̀rì yìí tó ga sí pé ẹni tí ń kọ́ àwọn ọmọ wa ní IRK Christian ni practicing christian ni imagine nígbàtẹ́ tó bá jẹ́ kírísítẹ́nì tí bá hàn tù IRK kí là ń retí ara bí ìjọba Nàìjíríà ara bí wọ́n ṣe ń da ìsìláàmù rú nìyẹn o ẹ̀ ń jẹ́ kí pásítọ̀ kọ́ mọ́ IRK ẹ̀ ń jẹ́ kí ìyá àjọ kó máa kọ́ IRK fún wípé ó lòun ṣe religious study ní yunifásitì kò lè work kò lè work ẹni tó máa ṣèkì IRK ó gbọ́dọ̀ jẹ́ practicing Muslim ó gbọ́dọ̀ jẹ́ Sunni Muslim tí ó sún fí bá ń kọ́ ọmọ ní irk ní skúù nápàlẹ̀ ní ọmọ ọkọ́ wọn ìfàtọ̀ ọ̀tọ́ bá ti ẹ̀fẹ́ kọ́ wọn nákàlẹ̀ ní ọmọ ọkọ́ wọn oògùn ní ọmọ ọkọ́ wọn so ẹ gbọ́dọ̀ mọ irú ta lẹ máa employ as a teacher sí primary and secondary school nígbà táwa wà ní primary school àwọn tíṣàfẹ́ ẹlẹ́gbà gẹ́gẹ́ bí irk teachers àwọn headmaster ní mọ́nà wọn káàkiri wọn ègbé school àwọn head teachers ní mọ́nà wọn tẹ́ wọn ò ní kọ́ wa ní nǹkan kan nígbàtí ẹ̀záàmù bá wá kú èwì wọ́n àkó gbogbo gbogbo sínú kíláàsì wọ́n àmọ́ ní tán bá bi ọ́ léèrè pé kí ni jẹ́ kẹ́límọ́tù ṣàhádà ní ti ń jẹ́ bẹ́ẹ̀ ni ashadu alla ilaha illallah wa ashadu anna muhammadu rasulullah ọ̀yà kọ́ọ́lẹ̀ báyìí o gbogbo ìbéèrè tó fẹ́ bi wá léèrè náà nínú ìgbàmù náà ni yóò ó máa rìvíìlì ẹ̀ fún wa yóò sì hàn wá ní a week before exam báwo ni ẹ̀kọ́ ìsìláàmù ṣe fẹ́ yí àwọn wa láti léèwé ẹ́n so kò pé àwa mùsùlùmí kẹ́ ẹ gba kírísítẹ́nì kọ́mọ kọ́wọ́ ọmọ wa ní irk ẹfẹ́ tẹ̀sìn wa rú ní ìjọba o kò sì pé àwa mùsùlùmí kẹ́ ẹ gba onísúfí oníbídíà oúnjálàbí àfẹ́ ẹlẹ́bọ pé kọ́mọ ọmọ wa ní irk ẹfẹ́ sọ wọ́n di babaláwo ni kò pé wa ìdẹ́ ẹ̀sìn wa nìyẹn jẹ́ ẹ bá wa tún àárín yẹn ṣe ẹ bá wa tún àárín yẹn ṣe dáadáa tẹ bá fẹ́ yan ṣíàmà alálàájì àti bọ́ọ̀bù alálàájì ẹ má jẹ́ kó ní súnfì kankan wà láàrin wọn ẹ má mú jálàbí mọ́ ẹ má mú àbábabaláwo mọ́ táwọn yẹn bá ti kó wọn lọ sí Mákà wọ́n lọ máa gbáyé ìpẹ́ kàábà jọ ni wọ́n lọ máa ń yé ìpẹ́ kàábà tí wọ́n fi wá tí wọ́n fi ṣe gàrí tí àwọn tù ú nígbà dé nàìjíríà ìṣẹ̀lẹ̀ tó bá wọn wá kọ́sọ́mà ń jálàbí sí i tẹ́ bá ti fi oníjálàbí ṣe ṣíàmà alálàájì tẹ́ fi ṣe bọ́ọ̀dù mẹ́mbà bọ́ọ̀dù alálàájì ẹ bá wọn wá kọ́sọ́mà sí nìyẹn ọ̀nà tẹ́yìn náà ń tàádẹ́ sí wárú nìyẹn àmọ̀ràn mi wá rè nọmba one ìwọ olùgbọ́ mi gbìyànjú láti ṣe ìsìláàmù rẹ ní ìbámu sí ti ànẹ́bìwà Muhammad sallallahu alaihi wasallam àti tàwọn aṣíwájú rere fún wa nínú ìsìláàmù àmọ̀ràn kejì má ṣe jẹ́ alábòsí o nínú ẹ̀sìn rẹ nítorí pé àbòsí kò ṣeé dàpọ̀ mọ́ ìsìláàmù àmọ̀ràn kẹta ṣọ́ ara rẹ gidigidi níbi kí o jẹ́ sábàbí aburú nínú àwùjọ wa torí pé onísábàbí kò ní mórí bọ́ nínú ìpín ẹ̀san irú èyí tí wọ́n bá fún àwọn olùtẹ̀lé àwọn tẹ́tẹ̀lé lẹ́yìn kò náà ní mórí bọ́ tó bá jẹ́ sábàbí aburú fún àwọn èèyàn wọ́n á kọ́pì ìyá wọn wọ́n á jẹ̀mọ́ ìyá tiẹ̀ torí pé wọ́n ló jẹ́ onísábàbí aburú fún wọn. nítorí náà dídá ẹ̀sìn ìsìláàmù rú ohun tí ń túmọ̀ sí òun ni yíyí òdodo ọ̀rọ̀ ẹ̀sìn ìsìláàmù padà sí òdì ìyálà ọ̀rọ̀ àdìsọ́kàn tàbí ọ̀rọ̀ ìjọsìn bákan náà yíyí ẹ̀sìn ìsìláàmù yíya ẹ̀sìn ìsìláàmù pẹ̀lú àwọn àwòrán burúkú lójú àwọn ènìyàn bákan náà dídá ẹ̀sìn ìsìláàmù rú ó tún túmọ̀ sí sísọ àwọn mùsùlùmí di jàǹdùkú lórúkọ ẹ̀sìn dípò olùjagun fún ẹ̀sìn Islam gbogbo ọ̀nà tí àwọn gúúpù mẹ́jẹ̀ẹ̀jọ yẹn tí wọ́n gbà da Islam rú kùlá sọ̀rọ̀ nìyẹn wọ́n ń yí òdodo ọ̀rọ̀ Islam padà sí òdì yálà ọ̀rọ̀ àdìọ́kàn wa àkídà wa tàbí ọ̀rọ̀ ìbádà wa ọ̀nà kejì wọ́n ya ẹ̀sìn Islam ní àwòrán àwòrán burúkú wọ́n yà láwòrán burúkú tó bẹ́ẹ̀ gẹ́ tó fi gá sí wípé àwọn kan ọmọ ìyàtọ̀ láàrin mùsùlùmí àti babaláwo torí pé a ti rí àwọn àfà tí ẹ pẹ̀lú àwọn ní oúnjẹ́làbì àwòrán ẹ̀dàrú kẹta ó ní sísọ àwọn mùsùlùmí di jàǹdùkú lórúkọ ẹ̀sìn ní ìsìn àwọn kan ni wọ́n sọ àwọn kan di Boko Haram Boko Haram ẹ wo iye ẹ̀mí tí wọ́n ti fi ṣòfò wọ́n fẹ̀mí mùsùlùmí ṣòfò wọ́n tún fi ẹ̀mí kèfèrí náà ṣòfò wọ́n tún ba dúkìá jẹ́ wọn ò sì sí ìyè ṣe bẹ́ẹ̀ àwọn kan sì ni wọ́n sọ wọ́n di jàǹdùkú báwọn ara bẹ́ẹ̀ ṣe ń dẹ̀ sí wárú mi tẹ́ ń sọ. So, àwọn ọmọ mùsùlùmí tó yẹ kí wọ́n wúlò fún ọjọ́ ọ̀la nílùú wa tẹ́ sọ wọ́n di boko haram kalẹ̀ ní ìparí nínú àdísì muslim látọ̀dọ̀ abu huraira radiyallahu anhu ànábì sọ pé bada al-islamu goriban wa sayaudu kama bada'a gọ̀ríban wọ̀sàyàwúdú kàmà bàdàá gọ̀ríba islam bẹ̀rẹ̀ ní àjèjì ohun àjòjì táwọn èèyàn ń sọ pé àá irú ẹ̀sìn wo tún leléyìí ó ní ká má forí balẹ̀ fún ènìyàn ká má forí balẹ̀ fún ère ká forí balẹ̀ fún òkúta ká forí balẹ̀ fún àlìgànnú ká má forí balẹ̀ fún màláyíkà àfi ọlọ́run ẹyọ kan ṣoṣo tí ń bẹ lókè sánmọ̀ ó strange sí wọn ó strange sí wọn ó ṣàjòjì sí wọn wàṣàyàwùn òdù bọ̀rí ìbànú ìsìláàmù ó tún padà di àjòjì láàrin àwọn ènìyàn gẹ́gẹ́ bó ṣe dì ní nàìjíríà lónìí tó dì nílẹ̀ Yorùbá lónìí tó ga sí wípé bá a ṣe ń sakọ àwọn àfẹ́ ẹlẹ́bọ àwọn àfẹ́ onígálàdì àwọn àfẹ́ onísúfí àwọn àfẹ́ oníbídíà tí wọ́n ń da ìsìláàmù rú ó ń jọ àwọn kan lójú pé àá wáyé tẹ́ fi ń sakọ àwọn bàbá wáyé tẹ́ fi ń sakọ àwọn bàbá àwọn bàbá yìí ni wọ́n ti mú ẹ̀sìn dúró kẹ́yìn tó dé ó ń jọ wọ́n lójú gan ni ó ń jọ wọ́n lójú ah ẹ̀ńtako ṣéwù lágbájá ẹ̀ńtako bàbá lágbájá ẹ̀ńtako kìíní kan ẹ̀ńtako igbá kan àá ó ń jọ wọ́n lójú bẹ́ẹ̀ ni yóò jọ yín lójú torí wípé àwọn bàbá yìí tí wọ́n jó ń jálàbí yìí tí wọ́n jẹ́ àfẹ́ ẹlẹ́bọ àwọn ni wọ́n gbawájú nílẹ̀ Yorùbá àwọn ni wọ́n sì pọ̀jù by the time tí àwa rí tíraka tó jẹ́ ká mọ̀ yàtọ̀ láàrin ìsìláàmù àti ẹbọ tó jẹ́ ká mọ̀ yàtọ̀ láàrin súnà àti bídíà tàwa dìde that was late 1980 ní gbogbo òdìdè ìbẹ̀rẹ̀ late 1980 at at early 1980 àwọn oníbídíà yìí àwọn ni wọ́n ń rúùlù nílẹ̀ Yorùbá àwọn àfẹ́ ẹlẹ́bọ̀ yìí àwọn ni wọ́n ń rú nílẹ̀ Yorùbá àwọn àfọ́ jálàbí yìí àwọn àfọ́ babaláwo yìí àwọn àfọ́ ẹlẹ́bọ yìí àwọn ni wọ́n ń rú nílẹ̀ Yorùbá but by late 1980 títí dàsìkò yìí ilẹ̀ ti fún mọ́ wọn ilẹ̀ ṣe kí ni ilẹ̀ ti fún mọ́ wọn ilẹ̀ tó fún mọ́ wọn yìí lẹ́yìn kan ti wá lérò wípé àwa là ń da ẹ̀sìn rú rárá o àwọn bàbá yẹn gan ni wọ́n da ẹ̀sìn rú àwọn bàbá tí wọ́n jó ń jálàbí yẹn àwọn bàbá tí wọ́n jẹ́ àfẹ́ ẹlẹ́bọ yẹn àwọn bàbá tí wọ́n jọ ń súnfì yẹn tí wọ́n tún wá fi ẹbọ ṣíṣe jálàbí ṣíṣe títẹ̀yẹrìn wíwo tẹ̀sùnbá wíwo àtẹ́lẹwọ́ tí wọ́n tún wá fi ń lé àwọn ọmọ wọn lọ́wọ́ àwọn ni wọ́n tẹ̀sìn lù tá a fẹ́ fún wọn ṣe àtúnṣe làwọn fẹ́ ṣe fatúùbá lílu gbùrọ̀bá oríire ni fún àwọn gbùrọ̀bá àwọn àjòjì ènìyàn àwọn àjòjì ènìyàn àwọn táwọn èèyàn ń wò wípé tí ìmọ̀ yàtọ̀ o ẹni àgbọ́dọ̀ tẹ́yàn rìn mọ́ ẹni àgbọ́dọ̀ wo àgbọ́dọ̀ wo tẹ̀sùbá àmọ́ ilé máa ga o ẹlẹ́ àgbọ́dọ̀ ṣe mòlídì ẹlẹ́ àgbọ́dọ̀ ṣòkú ẹlẹ́ àgbọ́dọ̀ ṣe oògùn àgbọ́dọ̀ ṣáájò ilé máa yàtọ̀ o bó láti agbélé ayé tábàbá ṣóògùn ilé ìmọ̀ ìjọba lójú o bẹ́ẹ̀ ni oríire ni fún àwa tá a jẹ́ gùrọ̀bá àlejò wá túmọ̀ gùrọ̀bá ó ní alladhina yaslihun àwọn tí wọ́n dáa ìdá fasada nas nígbà táwọn èèyàn bàjẹ́ àwọn àfáà kan ti bàjẹ́ wọ́n ti balùmọ̀ wọ́n ti dìdàkudà wọ́n ti di onífá wọ́n ti dolóògùn wọ́n ti jẹlẹ́bọ nínú rìwáyà míì alladhina yuslihuna ma àfádà náà àwọn gùrọ̀bá ni àwọn tí wọ́n ń ṣe àtúnṣe ohun tí àwọn èèyàn kan ti bàjẹ́ nínú ẹ̀sìn so àwa àwa wà nínú gùrọ̀bá tá ń ṣe àtúnṣe ohun tí àwọn bàbá onígálà bí yín àwọn àfẹ́ ẹlẹ́bọ yín àwọn onísúfí yín àwọn nǹkan tí wọ́n ti bàjẹ́ làwa wá ń ṣe kí ni o làwa ń ṣe àtúnṣe rẹ̀ ọjọ́ wo làwa bẹ̀rẹ̀ náà a ní late 1980 ní gbogbo àtúnṣe yìí dó ara àwọn ọkọ̀ kan tí wọ́n ti ń ṣe ṣáájú wa o ṣùgbọ́n gbà tí kinní yìí tó speak louder o ní late 1980 ó wá ń tẹ̀wájú volume 1 ó wá ìǹkírìsì sí i títí di àsìkò yìí ni torí náà àwọn òdẹ̀sẹ̀wú àwọn bàbá yín tí wọ́n jẹ́ onígálàdì àwọn bàbá yín tí wọ́n jẹ́ babaláwo àdínì àwọn bàbá yín tí wọ́n jó ní bídíà tí wọ́n jó ń súfí àwọn ni wọ́n da ẹ̀sìn sánàbí mú wá fẹ́ ṣe àtúnṣe rẹ̀ àwọn òsì ní yé ṣe àtúnṣe rẹ̀ títí láti lọ pàdé ọlọ́run insha allah allah wàjẹ́kẹ́ náà wá gbọ́ràn ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ kú sínú súfì tìjàníyà ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ kú sínú súfì tìjàníyà kọ̀dìríyà ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ kú sórí iṣẹ́ jálàbí ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ kú sórí à ń tẹyẹrin àwọn tẹ̀sùnbá àwọn òràwọ̀ torí ẹ bá kú sí orí rẹ̀ ó kú gífà ó kú sí kèfèrí nìyẹn o subhanaka allahumma wa bihamdik ashhadu wa illa anta astaghfiruka wa atubu ilayk

àwọn wo gan ni wọ́n ń da ẹ̀sìn Islam rú ní Nàìjíríà àti ní ilẹ̀ Yorùbá aláwo jẹ́ kí á jẹ́ adẹ̀sẹ̀rú láyé wa o wasalaamu alaikum.